ọlọ́run kò kí ń ṣe ìpínyà jésù kristi rọ̀ àwọn farisí kí wọ́n gbọ́ àṣà àti ẹ̀sìn wọn sílẹ̀ kí wọ́n sì gba ọmọ ọlọ́run nítòótọ́ bí àwọn farisí ti ń tako jésù kristi nípa wíwàásù ìrere fún àwọn ẹlẹ́ṣẹ̀ mẹ̀sáyà pé òye wọn sí àtúnṣe pẹ̀lú àlàyé yìí ọkùnrin wo nínú yín tí ó ní ọgọ́rùn-ún àgùntàn bí ó bá sọ ọ̀kan nì nínú wọn tí kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀ ní ìjù tí kì yóò tọ́sẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí nígbà tí ó sì rí tán ó gbé e lé èjìká rẹ̀ ó yọ̀ nígbà tí ó sì délé ó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti ará àdúgbò rẹ̀ ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí mo ti rí àgùntàn mi tí ó nù mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ wà ní ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà jù lórí olóòótọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ tí kò ṣe àìnírònípìwàdà lúùkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrin títí dé ẹsẹ̀ keje ẹ̀kọ́ ènìyàn lè pínyà ṣùgbọ́n ọlọ́run kò lè pínyà ẹlẹ́dàá fẹ́ràn gbogbo ènìyàn bákan náà ó la ọwọ́ rẹ̀ gbaláwú láti gbà àti láti yí wọn padà gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ó wá kí wọ́n lè wọ ìjọba rẹ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run ní inú dídùn láti rí ẹlẹ́ṣẹ̀ tí ó bá ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbéèlì wípé ayọ̀ ń bẹ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà lúùkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ keje títí dé ẹsẹ̀ kẹwàá àdúrà olúwa jésù kristi jọ̀wọ́ ṣe ìgbàlà fún àwọn aláìgbàgbọ́ jẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ ni ọmọ ọlọ́run tí ó kú fún ẹ̀ṣẹ̀ wọn àti kí wọ́n yọ̀ǹda ayé wọn fún ọ jẹ́ kí wọ́n gbà ọ ní olúwa àti olùgbàlà wọn kí wọ́n ba lè ṣe rere nílé ayé àti ní ọ̀run mo sì gbàdúrà pé kí o pa iṣẹ́ sàtánì run nínú ayé gbogbo kí wọ́n lè mú ìdúró wọn títí dé òpin nígbà tí òpin bá sì dé jẹ́ kí a lè kí gbogbo ènìyàn mímọ́ káàbọ̀ sí ọ̀run pẹ̀lú yíyọ̀ níwájú rẹ̀ títí láí àmín.